káàkiri tí àwọn èèyàn wà lọ́fẹ́ kí wọn kọ́kọ́ kí wọn látàkọ́ tí wọ́n ti àpọ̀ òsì. so bákan náà gbogbo tó bá fẹ́ ṣe máa fi apọ̀ ọ̀tún kan máa ti síwájú máa ti síwájú apọ̀ òsì. so wọ́fi ṣẹ́ni ìkúnlẹ̀ yìí àti nínú gbogbo òṣèṣì rẹ̀ ẹ̀ nínú gbogbo òṣèṣì rẹ̀ tó yàtọ̀ sẹ́gbìn tó yàtọ̀ sí amẹ́gbẹ̀kúlà ìtura jẹ máa mẹ́gbin kúrò lára apá òsì wọn máa ń tẹ̀síwájú bí kánàbí sọ̀rọ̀ bá àrùn sílẹ̀ kí wọ́n fẹ́ wọlé gbà kí wọ́n fẹ́ tẹ̀sí wọn máa ń tẹ̀síwájú. bákan náà kánàbí sọ̀rọ̀ bá àrùn sílẹ̀ máa kọ́ ọ̀kùn ọ̀lá ẹ̀ máa fẹ́ tábà ẹ̀ máa kọ́ òsì wọn máa ń tábà tẹ̀lé ìjẹ́ ìṣèjẹ́mẹ̀. tí nàám àwọn kan kọ́wọ́ tù àwọn kan kọ́wọ́ sí bẹ́ẹ̀ làwọn olùmọ̀ wa sọ àwọn tó ń kọ́wọ́ tù wọ́n lẹ́sìn ní káàrin pa àwọn tó lọ́wọ́ sí wọ́n ní ká mẹ́gbẹ̀ẹ́ kú lára ká mọ́tò sí kú lára ìpapọ̀ owó sí lánàá ṣe é wa tó nítorí dé nítorí ẹ̀rọ ọmọ òwò sọ̀rọ̀ abẹ́ ẹ̀rọ tó bá fẹ́ ọmọ kíláàsì ẹ̀sọ̀ tó lẹ́nu títí ìwájú àmọ́ tó bá fẹ́ jáde ńkọ́ ẹsẹsẹ ẹ wà ní sọkò gbogbo nǹkan ẹsọ fún lànà bí máa ń lo ààrùn so àbí bí wọn fẹ́ wọlé ìdè kó àtẹsọ fún wa bí pé kíni wọn fẹ́ wọ pálásì tètè yẹn mọ sí àwọn ọmọ tó bá wà ní súnà rẹ ló sọ wà ní súnà ẹ sì mọ pé tẹ bá fẹ́ bọ ń tẹ wọ sára lẹ apá kílẹ̀ mọ kọ́kọ́ yọ òsì síwájú tọ̀tún so ilé ìjẹbi ètùtù ìjẹmbẹ tí wọn fẹ́ fà ìfún wa ní ọ̀rọ̀ tó jẹ máa lọ ọlọ́run bá kọ́ràn mi lọ kọ́ràn yìí lọ lórí àtìlẹ́mà tẹ̀lé ìlànà anábì Muhammad àwọn alaihi sẹ́lẹ̀ nínú tó tóbi àti tó kéré kó sí wa lọ́kàn nínú ẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba tó sì máa tẹ̀lé ìlànà subhanahu wa ta'ala wa bihamdihi nashhadu an la ẹ̀ illa anta astaghfiruka Thank you.

ó lè láti fi méjì jẹ́rìí síbẹ̀síbẹ̀ mú ká nà wọn. ẹlẹ́kẹ̀ẹ́ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé arínà àwọn olùdókòwò pé wọ́n sọ̀rọ̀ ẹni pé súnmọ́ pé ó kú sí ìbáàdà àti àádà wọ́n dẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ pé owó àádà yẹn tó bí a fi àwọn òbí lọ́wọ́ àti súnà àádà rẹ̀ pé ìbáàdà tó ní ohun tẹ́lẹ̀ fi ìwé ohun gbọ́dọ̀ tó súnà àbáàdà rẹ̀ lọ́wọ́ bí pèsè bẹ́ẹ̀ náà ló ṣe rí àti pé tí èdè máa ṣe súnà àbáàdà rẹ̀. wọ́n ń pèrè súnà àádà ẹ̀ ń pè súnà ní àádà wọ́n ń pè ما فعله النبي صلى الله عليه وسلم على سبيل القربة وما فعله صلى الله عليه وسلم على سبيل على سبيل الجبلة وما فعله النبي صلى الله عليه وسلم لبيان ما أجمل مسألة أصولية لله وهو أصولية التي في سنة العادة أيوة wọn fi súnà fi ń dáná bí ṣe nítorí àti súnmọ́ lọ èyí tó ṣe nítorí àti ṣàlàyé ti àlàyé ẹ̀kọ́ sí wẹ́wẹ́ rẹ̀ sínú àlùkò àná ìdáná bí ṣe nítorí àdámọ́ ọmọnìyàn ọmọnìyàn bọ́lá ti tọ́ ọmọnìyàn bí ti máa ṣe nù. ṣùgbọ́n àlàáfáà ń pè ní ádámù ẹ̀fọ́ ti bí lànà. tó ká máa lo gbólóhùn táwọn olùmọ̀ tí wọ́n ń lò kí máa wúlò tẹ̀ máa wá mọ̀ nítorí pé tí ọmọ ń pín áádà áádà nítorí tó bá lọ ka ìwé ìmọ̀ tó orí tó ń pín bẹ́ẹ̀ ti pín gbogbo ọ̀dà tó mọ́ lójú torí ẹ̀ ló ti jẹ́ pé àyẹ̀wò gbà wá láti máa mú new new terminology wa èyí tí wọ́n ti ń lò náà ló yé wa òun yóò jẹ́ kí mo wọ àrọ́ ọ̀sẹ̀ torí pé gbogbo omi tabaka ó jẹ́ pé kankan náà ká ti gbọ́ yé náà tún elaborate fún wa náà. Ilé ọ̀ṣun ló tó kí o. Náà gbàgbà lọ lè tó ààrẹ sọ̀rọ̀. lọ́jà mi ní pé àti tí ìwà ń dòrò sáré wájú báyìí sí wọ́n á kó àyẹ ẹnìkan ẹ̀ wá dé lọ́dẹ̀ ìgbà tí wọ́n bá dìde kẹ́yìn tó rárẹ̀ yẹn ẹ̀ wá sọ pé ìrẹsì lọ́pẹ̀ ní second row pé wọ́n bá dìde ẹ̀ wá dé ẹ̀ báwo dìde. tó o lè fi wá mọ̀ parí ẹ̀ka lọ. àlè ìdí ẹ̀ bá tó lọ́ máa bí láìpẹ́ bí ẹ̀rọ. alẹ́ bí wọ́n dún àyè ẹ̀ka lọ. ṣé máa jókòó ní ìsìn ẹ̀rù pé èèyàn mẹ́ta máa tún lè wọ sáfù yìí fa àwọn béèrè ni. ìfẹ́ fún ẹtí ń kí òun ọ̀tọ̀ àmọ́ wọn ti kí òun náà ìyẹn yẹn lẹ́fílà rẹ̀ ní sáfù kejì. mọ́ọ̀sì wa ni pé àti mọ̀ ẹ́ gbogbo mọ́ọ̀sì mọ́ọ̀sì wa ni. Number three. Thank you ọkọ akùgbẹ ẹ bàbá yìí àti ìfẹ̀yìn obìnrin sọ̀rọ̀ tí ìyá náà fi àdúgbò fi ẹ̀dùnmíà owó fẹ́ ọkọ̀ sí náà kó fi lé lọ tó kọ́ lè tó lè fi tọ̀lẹ̀ fi fọ́kọ̀. láti sábà pé àṣà yorùbá fẹ́gbẹ́ bàbá fẹ́gbẹ́ ìtúnà àbí ti sàn. ẹnà fẹ́gbẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé ẹ ṣàlàyé nígbà tẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ pé tí ẹnìkan bá yẹ ọ̀run òye pẹ̀lú kìnnì wọ́n bá kò fẹ́ nìyẹn iṣẹ́ tó ṣe iṣẹ́ àbúrò ló ṣe tọ́nà wọn kàdàrà pé kẹ́ẹ̀nì kan tàbí ọ̀nà wọn fẹ́ yẹn sábàbí tí ìwé yẹn fi tí wọ́n mọ kàdàrà ṣe kú. alhamdulilayi tóbìnrin lè fi ọmọ rẹ̀ lọ́kọ nínú òfin ṣẹ̀ríà rárá o kò lè fi lọ́kọ yọkọ ọmọ bá dá mọ rẹ sọ àmọ́ pé ó fi lọ́kọ kẹlẹ tó nítorí pé àwòláyà àti fìyàn lọ́kọ ọkùnrin lọ́nà àwọn àtúndé lọ́kọ̀ èso irú màmá yẹn wọ́n wọ ẹnìkan wá ní fámìlì bàbá ọmọ àwọn ni ó ti lọ́kọ sòkè tí ní fámìlì ìyá o ẹnìbọdì láti ní fámìlì ìyá kìí sùn ní wàlí o kò lè fọmọ lọ́kọ o wọ́n á fún yàn lóyàwó bẹ́ẹ̀ ó sì fẹ́ yàwó so ní ẹ̀bẹ̀rẹ̀ wọ́n á ní tí nǹkan bá ta ìdá tí nǹkan bá ta ìdá tó wá tara ìdá tó ṣe o tí ẹnìkan ta sí tó yà wò ṣé òní kàkọ́lẹ̀ òní kàkọ́lẹ̀ fún nàmà bẹ́ẹ̀ pẹ̀lú èrè náà ta ìtura ti tẹ̀ ń tó tó fi yà wò wọ́n ṣe dáadáa ẹni bú ṣùgbọ́n òní pàpọ̀ rẹ̀ fún lé nígbà tó ti yá wẹ̀lẹ̀ tó bá wá bá bẹ̀rù iṣẹ́ tó sì gbẹ̀yìn sí ìgbà tí ò ti yá wẹ̀lẹ̀ ìgbà tí ò ti yá wẹ̀lẹ̀ láti ìgbà tó ti bàlágà sígbà tó yá wẹ̀lẹ̀ iṣẹ́ yẹn lọ́nà ọ̀rọ̀ fi ṣèdájọ́ fún tí ó fi tara bẹ́ẹ̀ wà jẹ́ náà ẹ̀bí kọ́ tara bẹ́ẹ̀ wà náà. wọ́n lè mú kí ọkùnrin bá lọ sí ìlú lọ́sọ̀rọ̀ náà àwọn àlọ́ tó fẹ́ ẹ̀wọ̀n wá jọ ìgbésẹ̀ tó dọ̀bà bẹ́ẹ̀ fáwọn wọ́n ní kí ni kí wọ́n bẹ́ẹ̀. alhamdulilayi kò fẹ́ fẹ́yàwó sọ pé fífẹ́ kò ní mú ọ̀sẹ̀ ọlọ́run wá o gbogbo ìyàwó tó bá fi bàbá lẹ́fẹ̀ẹ́ wà á rí i pé ìfẹ́ náà náà ní ọ̀pọ̀ nínú ọ̀rọ̀ ọ̀ nípa pé once and for all kò tún ní sí máa kò tó bẹ́ẹ̀ torí de eléyìí wàá sàlàyé fún wọn sọ́mà gbọ́ sọ́mà gbà alhamdulilayi sọ́mà bá gbọ́ sọ́mà bá gbà wáyà ó tẹ̀lé síwájú aláṣà làwọn ilé àṣà ni wọ́n bá ká wàá rí ilé tí wọ́n ti lẹ́sùn náà. Tí a máa ń ní ìyàn tí yóò lo left hand láti fi kọ iṣẹ́ yóò jẹ́ ìtàn àyè lára àwọn ẹ̀yà. Bàtí àwọn ń kọ̀rẹ́tì tó fẹ́ máa lo right fún àfẹ́sì àfọ́mọ́sì kí ni àìsàn lóṣìṣẹ́ alhamdulilayi ẹni tí ń fọwọ́ sí kọ̀ wọ́n wá sọ fún un wọ́n bẹ̀rẹ̀ sí lọ́wọ́ wọn kó pàtẹ́yìn bá gbogbo ọwọ́ ọ̀tún náà nìkan máa lò títí tí òfin máa là nítorí pé ọwọ́ òsì kò sí nínú nǹkan yìí ọmọlúwàbí láti máa lò tí ẹ̀ máa fẹ́ kọ̀wé fún ọ tí wọ́n yàn sí pàtàkì tòṣe náà ni wọ́n ní ìdìbò tó ti ẹdí letter of recommendation ìwọ́n ó sì kàn lọ́rọ̀ ní òkú kọ́ fún ọ láṣẹ tí màá gbé nǹkan báyìí ọkàn lọ́mọ pé lè owó sí àwọn òbẹ̀tà wá tó ń torí de ilé ìgbà ìyàjẹ́ nìkan kò ní lè lo ọwọ́ òun ní lè lo ọwọ́ sani bisola ti wà kó lo ó sọ̀rọ̀ ní àná ní wọ́n ti ṣàdúrà fún òdì àdúrà kọ́nà òdìjọ́ lè lo láéláé nítorí délé ó fi kọ́ra ló fi máa là tó bá tó pọ̀ tó náà kọ́ra yóò mọ́ náà tó ọwọ́ ọ̀tún náà lè yàn máa lò ẹlòmíì lọ owó ti dèbí ipe tó níbi ń bọ kàtẹ́ rẹ̀ ní akéde nǹkan burú nǹkan burú torí ẹ̀ tọ́mọ yín máa ń ti ń owó sí láti kékeré ẹ̀ ti máa kọ̀ fún ẹ̀ máa gbá lọ́wọ́ náà ó àwọn bí a ṣègùn wákàtí sí láti lọ. so ọ̀yẹ́ táwa àwọn èèyàn ń gbé jìnà sí mọ́ṣáláṣí so fún wa lọ láti mo kí àwọn ọmọ yẹn láti bọ̀dọ̀ mo ti lọ sí mọ́ṣáláṣí. àwọn àwọn ìṣòro mẹ́ta sí mẹ́rin wọ́n wò pé táwa lọ síbẹ̀ ẹ̀rọ ọmọ tó jẹ́ ọmọ bẹ̀rẹ̀ lásìkò sí ìgbésà tó jẹ́ ká fi ẹ̀sẹ̀ lórí táwọn ìṣẹ̀lẹ̀

ama kì ní jama ama kì ní jama kò sí tó burú ń bẹ kò sí tó burú nù kẹmà kẹwọn yín jama ní mẹsàlásì a níbi tẹ wà nígbà tó ti jẹ pé mẹsàlásì wọn ti tún wọn lásìkò dorokítẹ máa ń lọ kí mẹsàlásì ní jama lẹ́yìn ìgbà láti kí tún wọn lẹ́yìn ìgbà lásìkò òun wọlé yẹn ó lè mú fura dání ó jẹ pé ó bí wàhálà tẹ máa kí níbi tẹ bá wà ọ̀nà ọ̀gbà ìwọ ni owó ìpè lọ́wọ́ àlàáfíà gbogbo ẹ̀ ọkọ rẹ̀ náà owó tì náà lọ́wọ́ àlàáfíà kò sí wàhálà mẹ́ àwọn ṣẹ̀rí àtúntò kẹ́ ẹ̀ mọ́pẹ́ lọ́wọ́ sí. Láì lórí ìtẹ̀dá òye ti àwọn ọmọ yìí. Wọ́n lè fi táàsì yẹn bá tó ṣé ka ìtẹ́gbà láti fún ayé táàsì wọn ní ìlú àtẹ́gbọ̀n náà. Ní òwò kò ní lọ bá wọn kí ní mọ́ṣáláṣí wọn ò tó omi tí wọ́n wà nígbà tó kò ń bá tó làwọn kì í tó lọ eléyìí ọ̀tọ̀ eléyìí ọ̀tọ̀ torí pé ìtọ́lọ̀ kí mẹ́sálásí pẹ̀lú àwọn aṣíwájú ẹ̀ẹ́dẹ́rú lè má mú àdúgbò lè má mú àdúgbò kìnnì ọ̀rọ̀ kírun lẹ́yìn ẹ̀dẹ́ kírun láti fojú rí kìnnì. nígbàdí ìdè sọ ń bẹ̀ yẹn onígbó lórí ìlú òní lè má mú yín yóò ti máa kíyèsí pé ta ló wá mẹ́sálásí ta ni ọ̀wá mẹ́sálásí bẹ́ẹ̀ yẹ ẹ lọ kí lákòókò nígbà tẹ bá kú ẹ wá kí lákòókò tó yé wa ilé ìyànà àti ìtúntọ́ka ti kéke pé ìmáàmù àdúgbò kan kí ló ti fún ọ tó yé bí o ti dá ilé yín mọ́tíláṣí àìlè rí wa lákòókò yẹn tó lákòókò tẹ̀ ń kírun bí àsìkò títò náà. Thank you táwọn Ànábì sallallahu alaihi wasallam owó ọ̀tún ni wọ́n máa ń lò fún gbogbo nǹkan bẹ́ẹ̀rì náà lè lò ó láti máa sọ aago mápọ̀ ọ̀tún. wàlá ẹni tó bá rọ̀ yẹn lọ́rùn tó bá rọ̀ yẹn lọ́rùn nítorí pé lèèyàn wọ́n so mọ́ ẹni kété kí wọ́n lò ṣe yé wa wọ́n so aago mọ́ ọwọ́ kété kí wọ́n lu ọwọ́ yẹn fáwọn lẹ́lẹ́ wọ́n so aago mọ́ ọwọ́ yẹn tó yé wa tó bá so wọ́n pọ̀ tó sẹ́kùn lọ́rọ̀ ọlọ́run láì ṣíkà tó bá so wọ́n pọ̀ tó sẹ́kùn lọ́rọ̀ ọlọ́run má bẹ̀rẹ̀ mọ́ṣíkẹ̀lá àmọ́ kì í ti fà lu ọwọ́ yẹn tó wa ọwọ́ tó ń lò sí ètò òṣò nǹkan mọ́ fàájì. àbẹ̀lọ̀. Bàbá Kásímọ́ ní àwọn òṣìṣẹ́ ìjẹ pẹ̀lú àgbàlá ìjọba ní bí sílẹ̀ sẹ́nu wá fún wa. Láì fún ti àwọn ilé bí aṣọ àlẹ́ fún àwọn òbí wa bàbá bá bàbá yẹn máa ń fún wọn náà. Ìyá màsàlàyé fún wọn nítorí pé àwọn náà tẹ̀mọ̀ fún gbogbo generation pẹ̀lú àlàyé tí wọ́n gbọ́ àlàyé táwọn gbọ́ làwọn fi ń ṣiṣẹ́ gbogbo generation tó bá ti wá lọ wájú wọn yìí fẹ́ gbọ́ àlàyé lẹ́nu generation tí ọba dàgbà tó wọn so àwọn ọmọ wò pé ẹ fẹ́ tẹ̀sìn lórí sí mi so òwe tá a ti gbọ́ tẹ́lẹ̀ iná lọ iná lọ so èyàn wà tagbára bóyá through àwọn lectures tẹ nínú kíntẹ̀ bóyá àlàyé ẹnu so ẹ máa ṣe fún wa títí bàbá mi ọ̀pọ̀ yọ gbà lẹ́sẹ̀ rí pé nínú àwọn àgbàlagbà mẹ́wàá hundred nínú àwọn àgbàlagbà tó dàgbà sí hundred èèyàn méjì mẹ́ta lẹ́yìn tí ń bá yẹn jókòó gbọ́ ọ̀rọ̀ àwọn ninety seven yòókù ìran kéènì ni wọ́n ń sọ àbí òye so kí ni wọ́n ń sọ sí àsìkò òtúrákà mẹ́rin méjì lọ́ni ìyàtí ìdíkẹ́ nǹkan tuntun bẹ́ẹ̀ lọ́ẹ̀sì so yọ prime account wọn ti fi lọ́dọ̀ tó bá fi ra wí ni bàbá tí àbí màmá rẹ ní òkú màmá ẹ mọ bọ ẹ wá gbọ́rọ̀ lọ bàbá ẹ wá gbọ́rọ̀ lọ. tó irú wọn pa tọ́lọ́ bá fi wọ́n ṣe kò ń gé sẹ́ máa gbọ́ ẹ rí i pé wọ́n kúkú tọ́jà nítorí pé wọ́n tẹ̀sí tọ́jà wọ̀. ṣùgbọ́n ọ̀nà tí ni wọ́n wá gbà approach wọn tẹ̀sí ètò condemnation. àlọ́ alátẹ̀lẹ̀ ń ṣe yẹn kí ọlọ́run ní gbarú rú dájú ẹ̀ máa lọ láti gan ọ́ ẹ mú àlọ́ láti gan ok màá fẹ́ kẹ́ wú àlọ́ láti mi ẹ rí i pé mi ò má ṣe tó yín so wọ́n á sọ pé náà ó jẹ́ láwọn agbọ̀nbí kan fún ìtàgbẹ́ ọ̀lẹ̀ sí i kí ló bá tó fi ṣe bẹ́ẹ̀ bá a ti gbọ́ pàdánù bí máa ṣe é mú sọ àá ah, ṣe ànábì yìí ṣe báyìí kúrò náà ẹni tí kìí gbọ́ so nígbà tí bá sọ di conversation wàláì bàbá mi ọgbà kò ní sọ fún ọgbọ́n gbà o èmi sọ pé tó bá sọ pé ṣé tòfíkì ni wọn sọ fún mi àtàkùn lọ́jọ́ kò tó bá di lọ́la wọ́n máa sọ ó rí i pé nǹkan kan tó ti wí wọ́n ti mú wọ́n á tíráì rẹ̀ níbi tó ti rí wọn níbi tó ní ti rí wọn ni wọ́n ti tíráì rẹ̀ tẹ́lẹ̀ wọ́n bá fẹ́ parí wọ́n kàn án sí báyìí wọ́n gbé gbàgbẹ́ ní ojú àtọ̀tọ̀ gbé gbà yìí wọ́n mọ̀ á wò pé sọ̀wà sọ̀wà ti wá àwọn àwọn tó kì í nígbà ìlú títí wọ́n fún máa sí gan wọ́n ti lóṣù rẹ̀ gángan wọ́n tún àkọ́nbìn gbogbo ẹ̀ onídìí kéèyàn ó fi sùúrù kó fi tẹ̀lé wọn nítorí pé tẹ́lẹ̀ àlàyé tí wọ́n rí gbọ́ làwọn ti ṣiṣẹ́ ẹ sì dí mú gbogbo ẹni láti gbọ́ àlàyé kan tó ti wù pé tó ṣàlàyé fóun ọgbẹ́sẹ̀ ọlọ́yẹ kò ní fẹ́ filẹ̀ sòrí tí wọn gbọ́dọ̀ bá tún gbọ́ tiẹ̀ tó ṣe òun tó ń sọ fún un bí wọn tó ń fẹ́ kọ́ ní dẹ́nu gbogbo ẹ̀sìn tó ń ti ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n lòun ti wá fọwọ́ arúgbó gbà láti kọ̀ndẹ́mù tó ti ṣe síwájú ṣé wọ́n sọ fún ọ kò sí condemnation kan bẹ́ẹ̀ ọlọ́run fún yín ládàá eléyìí náà torí pé bẹ́ẹ̀ ṣe mọ́lẹ̀ ṣe ń gbà yín àmọ́ ní ìsín yìí báyìí ó yẹ kẹ́ ẹ̀ tún ṣe ní torí kọ́ náà ní kẹ́ ẹ máa bẹ láyé títí tẹ́ tó fi gbá láyé léyìí ṣùgbọ́n náà a lè gbọ́ gbà kọ́nà wọn fà gidi fi jàǹbá wa torí pé ọ̀pọ̀lọpọ̀ agidi náà agidi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà tẹ láì ti gbálà yé mi ṣùgbọ́n agidi ńkọ́ kò ní jẹ́ bí kíbla ní sìn nígbà tí wọ́n sọ fún ibi tí nǹkan ojú sí ètè kíbla lápẹ̀jù ẹ̀sìn yarí. irun tá a máa ń kí tá a kọjú sí kíbla wọ́n mọ̀ léwu pé à tó bá jẹ́ kó wọ́lọ́kọ̀ ládàá rẹ̀ mọ́kọ ẹ̀ẹ́dẹ́yẹn ní ìdàgbẹ́kẹ̀ tẹ̀lé ọ̀tọ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú sùúrù so ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé gbogbo níta bá fẹ́ sọ̀rọ̀ kò ní bàjẹ́ so nínú èèyàn mẹ́wàá èèyàn kan gbọ̀ yọ gbà tí èèyàn kan bá gbó tó bá gbà xeyìrò lẹ́kẹ̀rẹ̀ fúnmọ̀lẹ̀ náà bẹ́ẹ̀ la lẹ́bi sọ̀rọ̀ láàyè sọ̀rọ̀ ó lóore fún ọ ju kó gùn ọ láwọn ará fún mi pupapupa lọ náà. ṣé ìṣúná òkú bí wá ìfẹ́ kì í ẹ̀ tí ò ń dúró sọ̀rọ̀ tó kò burú kò burú wa kó tán lọ aláṣẹ ọlá mẹlẹ. ṣé májèmù ní sísè abẹ paláwa ni kí ẹ gbọ́dọ̀ palára inú tó wà lórí àbí kí ẹ wá. èso méjèèmù èso méjèèmù ṣùgbọ́n ìtànà bisalòlá àti làmùsí nígbà tó wọ́n ṣe nǹkan kan hàn nù wọn ló ń bó mú kún ọ̀pá wọn pọ̀ náà. ṣé kí ni ìtàn tó wà fún ẹ tó yẹ pé ó máa ń bá ọ̀rọ̀ àdéhùn nígbà mẹ́rin? ọmọ ńlọ ìrún lára débi pé kò ní gba pẹ̀lú lè mọ́ náà. mọ́ngọ̀. alhamdulilayi ẹni tí ń lọ́rùn lára pẹ̀lú ẹ̀mí fún wọn mọ̀ bá lè mọ́ mu lórí ìrún fetí lè mọ́ bá tiwa kí tẹ́ wọ́n máa kí jàmáà mi. so ṣé kìí ti fi wàsíwàsí ń dà láàmú ròyìn ròyìn dà láàmú. hàn àṣetá ni ń dà láàmú yẹn. sọ láìṣẹ tí mùsùlùmí wa ti gbọ́ tán pè rìn gbogbo dábàá ti káti ti lọ sàlọ̀ láì káti gbà mọ́tíláṣí lọ. nítorí pé ọlọ́run bá wa wọ́n fẹ́ ká máa yára lọ síbi dáadáa ẹ ti mọ̀ pé nù dáadáa tó ga òun náà ni ọ̀sọ̀rọ̀ káti ti máa lọ síbi táti kí ọ. sílẹ̀ máa ń bá ké fáṣẹ̀ àwọn òní ké fáṣẹ̀ àwọn. sílẹ̀ máa ń bá dáké kótó ké fáṣẹ̀ àrẹ àlè ké fáṣẹ̀ àtiwá. lẹ́yìn tó bá ké fáṣẹ̀ àti táyì bá sí sílẹ̀ àkètùwà. àyè ò sí sílẹ̀ bóyá tó bá ké súrà tán àyè lè sílẹ̀ láti mọ̀ báyọ̀ ò lè sílẹ̀ bí kankan tó bá ti ké fáṣẹ̀ àtàn ké fáṣẹ̀ àtiwá náà. Àwọn ti pè é lẹ́ẹ̀kan ẹni tí ń ṣiṣẹ́ pé iṣẹ́ tó ṣe kí irú àlàyé tó ṣe pé kí ẹ̀kọ́ bọ́ máa lọ ọ̀tún tó lọ ó tún wá ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó tún wá ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ pé ó bá sún náà káwọn tó ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣe yóò ní ládàá rẹ̀ àbí kò ní ládàá rẹ̀. ṣé mùsùlùmí ni tẹ́lẹ̀ à ń bẹ lọ sọ́nà ń sá rẹ̀ tó bá jẹ́ kékeré ni tẹ́lẹ̀ tó wá di mùsùlùmí tó bá tẹ̀síwájú pẹ̀lú tí ń ṣe tẹ́lẹ̀ rẹ̀ dáadáa ìmọ̀ àníyàn ni ọlọ́wọ́ fún ládé tó ṣe ń gbà kẹfìrí àti tó ṣe ń gbà mùsùlùmí bẹ́ẹ̀ ló sọ wọn nù sọ̀hìn. àmọ́ tó bá yẹ kí kẹfìrí ó ti ń dáhà tẹ́lẹ̀ ọwọ́ àgbà Islam Islam wọn pa gbogbo ẹ̀sẹ̀ àìdá tó ti fi rẹ tó pin ìgbà tí ọba tó ṣe mọ́nú Islam tọ́ba tilẹ̀ sí ní islam àdìsí ànábì sọlá àti nàìjọ fẹsẹ̀ ní ilẹ̀ sọ̀kọ́ ọlọ́run fi nípa ètò ṣe gba kékeré àti ètò ṣe ní islam ìrẹ̀kí yẹn kàn máa rò pé excuse kan ti wà fún un wọn àti di mùsùlùmí àlùsílámù ẹ̀jìbù máa kọ́bùlà o ẹ̀jìbù máa kọ́bùlà o lópin ìgbà tó o bá padà sí di ìwà àbájẹ́ mọ́ bẹ́ẹ̀ni tó bá gbé dáadáa lè yẹn ṣe tí ẹ máa tún kọ́ntínú nínú islam ọlọ́run fún ládàá ètò ṣe ń gbà kékeré torí ìlànà sọ pé fẹ́ wọn kó wọ́n ṣe kẹfẹ́ rí tẹ́lẹ̀ kìí dà níyà tẹ́lẹ̀ ẹ̀sìn wọn kẹ́ ìnáwó àmàlú níníyà tó ń torí ti náà ń bẹ́ ló ń kọ́ lọ́wọ́ lábẹ́ náà. Tí wáyé pé ó máa ń tó ń bá àwọn tó ẹgbẹ́ tó wá pé ilẹ̀ òun wá pé ilẹ̀ padà náà àgẹ́rù bíi. Sòtí bíi máa ń tó máa ń lè tó bàjẹ́ síbẹ̀ àbí ìmí bóyá ẹ̀ mọ bó ṣe rí gbẹ́dá ní ìṣúlẹ̀. ìdúró àwọn nǹkan báyìí kan ti fi ìjà yìí ìkó ṣe ó ní nǹkan tí wọ́n fún ìrọ̀lẹ́ lórí tẹ́kù ní ìparí ẹni tí ó ní ìlú ọba wá sí mi. alhamdulilayi gbogbo tó bá sọ̀rọ̀ tí wàá bá rí rè ó di bí ọdún kan ẹ máa fi wẹ́ lọ tọ́lọ́ bá ní kẹ́ni tó ní ọ yọjú ẹ fi lè lọ ṣùgbọ́n yóò ṣe àlàyé tó bá dé pé àpamọ́ wọ́tá kó lókun wọ́n yóò ṣe àlàyé okùn rẹ̀ tí wọ́n ti so àti irú àpamọ́wọ́ yóò wá ṣàlàyé tuntun wà nù ẹ̀ ìmọ̀ràn gbogbo tó bá sọnù yóò ṣàlàyé bó ṣe rí ẹni ò ní ti expose kí ló sọnù ní tó bá sọnù kankan kọ́ wà àwọn kankan wà táwa náà rí èyí so má tó bá sẹ́là yìí tẹ̀ tí ó bá jẹ́ ohun tó wà lọ́dọ̀ ẹ̀ kọ́ máa lọ torí pé pa ọlọ́run àwọn èèyàn kúrò so tẹ bá fi wẹ́lọ̀ fọ́dún kan bẹ́ẹ̀ káyọ̀ pé ní eré àwọn kìí ní nǹkan ti sọnù eré àyínà ló ti fi máa wẹ́lọ̀ fọ́dún kan kìí kó gbé lọ sọ́jà so fọ́dún kan tí ẹnì kankan bá wá kílíìmù rẹ̀ lẹ́yìn ọdún kan yìí ìsìláàmù gbà kó lò ó so tí wọ́n bá fi wẹ́lọ̀ tó ọ lọ lò ó o ti kọ́kọ́ sí ìjàmbá rẹ̀ nítòtẹ́ni tó ní bá yọjú ọgbọ́dọ̀ tàn kan rẹ̀ fún padà tó bá ti lẹ́yìn ọdún kan tẹ́ni tó ní bá yọjú ńkọ́ ọ̀tọ̀ títí kó béèrè nǹkan rẹ̀ lọ́wọ́ rẹ̀ ìwọ náà lò dáa o àmọ́ àdá padà fún jẹ́sàkàlá ọ̀fẹ́ sọ̀tánàkàlá ọ̀hún ọ̀hún ṣẹlẹ̀ ńlá ìlàkàlá ẹ̀